poolo wan naazi isoo e deezamo ngoobo ina sarasalandaako bo e naasisi ba fay wasiikana e ibo daamaasi ikagba isoo deezamo ikon ito nibaanu daage danyamnakri waa larakamalanay nibaanu daage danyanakri waa linaa soo daaka larakamalanay nge weeje isalaade nga waa nii low ka matinaaisi pool pool ngbaalage nyanaazmable desi nyo we ni gama do desi mo ni nya na zana ge na ge paul bi sin jam o ba jo na ina ban ne lo am ba dan na ero desi bo te da ro ko bon na ro jo nya wo ver nya mbu san la ne ga bo do ke no ni bo bona wa dala na mo jo na dozo ededi edonyo na ro wonna ba yayi e, ananias e so wa matane sese ibo e kubonu mu de danan da wanna pɔle wa wan zulu esul irozina e wa za fulu nge ananias wa e veri so sese o madu e romu manni de teniyo ebe wanna azinye de zamoge nge so sahi manyu nu ni rozi se ebe sime de ebe otalandu nge ananias wo bo isulu pɔle rozi nge wa za wo vulu nge ba le liliri de sozi nge ba vaikidim iti nge wa gbadoni nge paul wɔ john na mo wala rawa zuwa mate sese yesu kɛ na ko esɔ bi alo nga bala ba ja saba kohe nga ba mo se ba dodo kuda betine na kulunga ise ide jerusalem wa dala na mo na esɔ de zama ko wana na wa ja se tasana de bele nga bala gizi nga yesu de tindu we ni ba ya ise barnabas na elewo wo gbo e egbo na ewolo wa ga bala be disi ba mo nga wo john na mo wa matera yesu de tom ya zamo kirin pata kun wulisina ga weze ede ede te da ba ya sa na ka iso e de tun ba masu ka so de ke